ọlọ́run ọba ọba tí ó kẹwa bílá àwọn oríṣiríṣi ìkẹ́ ẹlẹ́ tí o ṣe kàtàn ọba tó ṣàánú wa bílá àwọn oríṣiríṣi àwọn àánú ẹlẹ́ tó pọ̀ kọjá sísọ ẹlẹ́ ẹ̀ká mọ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an وإن تعدوا نعمة الله لا تحصوها الله نسبة ببرة ذكر àwọn ìkẹ́ àti àwọn ìdẹ̀ra ilé tí Ọlọ́run bá ṣe fún yín apá yín ò máa ka láti kà náà àdúpẹ́ fún Ọlọ́run ọba náà lórí ìtúnjọ lórí ìkẹ́ olórí orí olórí dáadáa tí ò lẹ́lẹ́gbẹ́ tó ṣe fún wa látara pé ó fi wá mọ ọjọ́ ọ̀nà Islam ọ̀dẹ̀ Ọlọ́run ọba kó jọ nínú àánú ẹ̀ kó má òtún tẹ́sì ilé tí ọlọ́run bá approve fún àwọn ẹ̀dẹ́ èèyàn láyé ilé tí ọlọ́run bá tó pè lẹ́sìn fún wa tó pè nílànà fún wa láyé ẹ̀tọ̀ sí ẹ̀sìn rẹ̀ ilé tí ń ṣe ẹ̀sìn islamu yìí bí ọlọ́run bá kójọ ó túbọ̀ fi ṣíṣe ẹ̀sìn náà rọ̀ wá lọ́rùn dáadáa jù báyìí lọ àtọ̀rọ̀ àlékún ala ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ẹ pé ìtọ́lọ́run bá fi rán wọn náà sáyé kó yàtọ̀ tí tó fi náà mẹ́rò jíwájú ẹ̀ láwọn ànábí ọlọ́run ilé náà dẹ̀ tó ní fàárí fún gbogbo àwọn mùsùlùmí àgbà ńlá ayé ipé ẹ̀sùn sí gbogbo àwọn ànábí tọ́lọ́run ti náà sáyé ṣe onáà ẹ̀sùn Islam kò sáà dẹ̀ kan nínú àwọn ànábí ọlọ́run àmú àtàwọn òjíṣẹ́ kò sọ nífá nínú wọn kò sí léegun nínú wọn kò sọ lóòrò

sallallahu alaihi wasallam olófi ṣe òpin ilẹ̀ tó fi sílì jẹ́ òjíṣẹ́ ọlọ́run níran sáyé àti jẹ́ ànábí ọlọ́run níran sáyé sallallahu alaihi wasallam ilẹ̀ náà tó ní dùnú fún wa ó tó ní wúrí fún wa ó tó ní fáàrí fún wa ó tó ní yànràn fún wa kí a tún máa sọ pé tí mo fẹ́ pílẹ̀ fún ọmọ mi àtàrọmọdọ́mọ ọlọ́lẹ̀sí ká ní kí ló ń wú ẹ lórí gan kò sọ pé ọba tó ní ayé àtọ̀run là ń jọ́sìn fún olóngbù wa lórí ìdí ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó bá ṣọlékún ni àwọn bó ti já pé gbogbo ń tà ń pè nígbà ń pèpè lónìí à ń tọ́ni sójú ọ̀nà dáadáa kódà òbí ń tọmọ náà kí ń ṣe gbogbo ọmọ ló ọmọ tó ń gbáràn òbí àkàn kó pa sí ẹ̀ pé jẹ́ ń ṣe tèmi kọ́lọ̀ bá lè rí pé mo ṣe n ṣe bẹ́ẹ̀ náà ṣe rí lórí àwọn táwọn ọ̀nàbí sọ́lọ̀ bá ọ̀nàbí kama ti sọ nínú àwọn aládùúgbò rẹ̀ àwọn ebi, àwọn tí wọ́n jẹ jẹ́jẹ̀ kan náà aláwẹ̀ ẹlòmí láwọn gbà náà nínú àwọn títà àwọn tọ́lọ àwọn àwọn lọ́bí ọlọ́run ti won kọ̀ tí wọ́n gbo tí wọ́n ti gbogbo àwọn èèyàn ẹṣẹ́ ń gbọ́ tànàbí wa sọ́ọ̀lẹ̀ ẹṣẹ́ ń gbọ́ ọgbàlagbọ́ta anábà Ibrahim ọgbàlagbọ́ta anábà Nuh ọgbàlagbọ́ta anábà ọlọ́wọ́ bá yí aléhìn sọ́lọ́tù ọ̀sọ́lá sọ́tàwọn ará àdúgbò bá wá pọ̀tà àwọn ọba wá gbà àmì ẹbí tó yẹ kọ́kọ́kọ́ gbà tó yẹ pé orí inú ilé ti ti wọn lórí orí eré ti jáde inú ilé ti ọlọ́run ti ànábì náà máa jẹ́

kó máa jẹ́ ìrántí fún wa ní gbogbo ọgbà pé ìmọ̀nà ìsìnlọ́run ọlọ́yìn àna kásọwájí pé a ń parí ìdùnnú tó ní pẹ̀lú pàwà nínú àyàmùsọ̀ ṣíríkì lọ́wọ́lọ́wọ́ ẹjá tún náà fún wa pé àwọn mùsùlùmí ti ní káwà lójú wa àwọn ọmọ wa àwọn wa àwọn ọ̀rẹ́ wa àwọn alásùnmọ́ wa níbi

látàrí àṣírí àwọn àfá oníbàjẹ́ kan tó máa ń tú àtàwọn kan tí wọ́n fẹ̀ ha bojú tí wọ́n ń parọ́ ó wá jẹ́kẹ́lẹ̀ ni ma wá ń kéṣẹ́ sí yẹn náà nìyẹn rárá àwọn oníbàjẹ́ pọ̀ nínú Islam lóòtọ́ àwọn eléyìn ọ̀dọ̀tí Islam ara wọn ni wọ́n ń dọ̀tí Islam nìkan lẹ̀sùn nípa

ẹwọ́dún wa tàà ṣe lọ ètò kan ni jẹ́ pé gọọmenti kọ ò lè mẹ́kà rímẹ́ntì yìí kó pàfẹ́tì báyìí ha ji wa ẹ̀rọ gbogbo ẹṣẹ́ máa ń lọ apá àjọba Saudi ò gba gbogbo orílẹ̀-èdè àgbáyé láti ṣe ọlọ́run ara rẹ̀ ló tó ló tẹ̀ fún ọlọ́run lórí ṣíṣí ẹ̀ ọlọ́run fún ẹ wá wò gbogbo bá rí ó ṣe pọ̀ nílùú alìsíbò kìníkan ẹwọ báwọn yóò ṣe ṣọdún lọ aráṣọ rẹ̀ẹ̀rán rẹ̀wọ́dìkìríkì ẹ̀sìn ọlọ́run ọba tó láyàtọ̀ ọ̀run ni

ayi ni wọ́n máa ń pàjẹ ẹ̀kan lásẹ̀ àìmọye rẹ̀ ni wọ́n máa ń pàjẹ àwẹ́lẹ̀ márùn lójúmọ́ ọlọ́ndẹ̀ ẹni kọ́rọ̀ wá lọ́rùn tẹ́yàn bá ìdí ìkàrọ̀ ní balẹ̀ kò dẹ̀múrò jùlá ní ọlọ́ndẹ̀ kó rọrùn kò ẹjẹ́kẹ́lò mìíràn fún ọ̀pọ̀ púpọ̀ tí wọ́n gbé nǹkan ní kalẹ̀ tí wọ́n ń pè lẹ́sìn ẹjọ́ mú àwọn tí wọ́n ṣe nínú ẹ̀ tó jẹ́ pé continuity wà nínú ẹ̀ bí eléyìí ó dẹ̀ dọ́gba nílé náà ṣe dọ́gba yìí wallahi lan yujadu hatta taquma as-sa'a wọ́n lè rí kò lè ṣe ṣe tí gbogbo ayé tí òfin jẹ́ mọ́tàgbé ìtẹ̀lìmájé ẹwà rẹ̀ Ramadan wà tó bá ti dé gbogbo mùsùlùmí ayé àjọ ń gbàwẹ̀ nínú oṣù kan ṣúyẹn ni kódà ẹni tí ó bá pàkójọ́ máa ti òun náà ẹni tí ìrùn ọmọ lára dára tẹ́lẹ̀ táfẹ́ bá jẹ́ òun náà sọ́ra rẹ̀ tó kírunkírun ẹran aláwẹ̀ wa kí láwọn tí ò ti màtìsílámù náà rẹ̀ bí wa ẹmàjá fún ọlọ́run ilẹ̀ tàbá ti yànjá wọn ṣetán ní àgbà wọn tọmọ alọ́wọ́ ẹmàjá fún àwọn ẹbí wa lọ́rùn ilẹ̀ àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ọkù wa àwọn àti wa àti gbogbo àwọn siblings wa náà àti gbogbo àwọn grandpas àwọn grandmas ẹjá sọ fún wọn

gbogbo ọwọ́ rẹ̀ tàbá náà tí wọn ẹjá máa fi dáwà pẹ̀lú ẹ̀ fún wọn ẹjá máa fi dáwà kó fún wọn gbogbo dáadáa tàà ń ṣe sí wọn tàà ti sáà mọ́ wọn ẹjá máa fi dáwà kó fún wọn torí pé ọjọ́ ìgbẹ̀dà kí a máa dùn wá pẹ̀lú ta fẹ́ràn tó bíyàn ṣe lè sunkún láyé pàtọ́ bá mọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ sínú ẹ̀wọ̀n àbẹ́bí rẹ̀ kan lọ sínú ẹ̀wọ̀n kò sẹ́kù fún ajọ́ náà ohun ṣùgbọ́n àwọn náà mọ̀ pé á ah, ẹni wa ló dẹ̀ lọ yìí ó mà ṣe fún ẹ ó mà grandma àti grandpa yẹn àbẹ́lòmí tó tẹ̀sí níyà àbí bàbá gbogbo sacrifice a bá lè ṣe láti fi jẹ́ kó yí àwọn èèyàn wa wípé islam nìkan lọ́nà èèyàn máa ń kírun ní èèyàn máa ń mọ́lọ́run lọ́kàn ní gbogbo tó kù táwọn èèyàn ń sìn àwọn bá dáyì Allah ní káàkiri sọ fún àwọn kèfèrè sallallahu alaihi wasallam àwọn mọ̀ṣẹ̀rẹ̀kó lánàá wá bá náà ti pé jáda kí ní pọ̀ fi hàn ti jẹ́fẹ́sẹ̀ ìfún àwọn mùsùlùmí ó bó ṣe ṣọdún ó bá ṣe

Allahu Samad ọ̀bọ̀tá ń ọba Allah ọmọ pé gungun kọ́ ọmọ pé kí n ṣọya lọ́rọ̀ ọ̀nà ọmọ pọba tó ń bẹ lókè sọmọ kejì lọ́run lọ́run orí ní rekete na wa Allahu Samad lam yalid wa lam yulad òun fún ara rẹ̀ ló sọ bẹ́ẹ̀ nínú àrùkùnrà náà ránkà náà ló sọ bẹ́ẹ̀ fáwọn tànà tó ń gbé ẹ̀sìn àjàlúwá ẹjá mara wọn a máa sábà àwé tó súnmá tó lè súnlá káyẹ ẹni a máa ẹjá jálù èwo ní káwà pé a gbọ́dọ̀ pé nìkan àwọn olóṣèlú náà tí wọ́n

ṣọ́yà ní káàkùn ní ṣíṣọ̀kọ́ ní káàkùn ní ṣe kìrìsẹ́sì ní káàkùn ní tọ́bá ti pé ní kan ẹ̀ ajẹ́pàwàlà ń bọ̀ lọ́dọ̀ ìwọ̀ náà áwọ̀ ìbílẹ̀ ní alhamdulillah torípa wà pè ń sá káwọn máa sin ọba kan ṣoṣo ni mùsùlùmí aládàlú ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ tó bá ẹmójú tó fìlàmù yìí nìkan ṣoṣo wọ́n gbé wá káàdẹ́bí náà mọ́lẹ́jọ́ kí náà náà sọ́lọ́sọ́lọ́ pé káwọn jẹ́ tún yẹn pọ̀ ọlọ́run káàdẹ́bí sọ fún ọkọ̀ kò ṣeé ṣe ó parẹ́ ìsinmi wọ́n láti jẹ́kùn lẹ́hù kúfùwà ní àhàrẹ̀ ọba ìwọ̀ ṣe wí kankan kò ṣe fi kankan ṣàkàwí ẹ̀ kò dàbí tẹ́yìn sí tó nítàn kò dàbí tẹ́yìn sí tó jẹ́ pé ọlọ́run yẹn ló dá òun ló dá gbogbo nǹkan ọba títí wa ló dá gbogbo nǹkan ń tẹ́yìn sí nínú tọ́lọ́run bá dá ni káfí máa parí ẹ̀ lónìí anábíwá àyìnsá àlẹ́ sọ́lá ọlọ́run ló dá ẹrú ọlọ́run ni ìyá rẹ̀ di bíyà rẹ̀ bíyà ti ní àdé ṣe gbindí wa nìyà tó bí àná gbogbo àárín sásán pè ní ṣe gbindí òun náà ìsọ́látọ̀ sára kò lè ìyá rẹ̀ gan lè a ọba òbí bẹ́ẹ̀ náà ni gbogbo tó kù náà gbogbo òlú kàkàkiri ni wọ́n ní àwọn oríṣiríṣi àwọn rọ tí wọ́n ń sìn ẹjá ṣàlàyé fáwọn èèyàn wa ẹjá ẹ̀lẹ́sì àwọn èèyàn wa ẹjá ẹyẹka ẹdùkétì wọn ó máa ń bàyàn lọ́kàn jẹ́ tí wọ́n o lajú tó bá rí fáwọn kan sin ń dá apáwọ̀ ọ̀ka o láti kúrò bẹ̀ ṣùgbọ́n ahọ́n sọ fún wọn àbí nínú àánú ẹ̀ kó lójú ọ̀nà ìsìláàmù yìí kó má jẹ́ káwa náà ṣe ìsìláàmù aládàlú ọlọ́májájá kan ní pọ̀mọ́ ogun ọmọ yáwà mùsùlùmí tí wọ́n jọ kẹ́lẹ́kẹ́lẹ́ lórí òkè tí wọ́n ti lọ gba omi ìbì kan tí wọ́n ti ń lẹ́ẹ̀gbé tí wọ́n ti ń yá burú kan ṣe níkọ̀rọ̀ abẹ́lọ́n kójọ kó bá fòdúdú yé wọn gba àfà aládàrú tí wọ́n dá gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn tí wọ́n jẹ́ káwọn yọ gbọ́ sílámù ó túnbọ̀ jẹ́ kí ìsìlámù dàrú máa ọ̀yàn lójú gbogbo orúfà ọ̀yàn báyìí náà lọ́njọ́ mẹ́tàbá fi ojú dẹ̀sìn hàn wá báwa tún ọkàn wọn ṣe báwa tún ẹ̀mí wọn ṣe báwa fi àtúbọ̀tán àwọn ẹni ibi hàn wá kò dẹ̀ bá jẹ́ kí ìpayọ̀ lọ́n dúró lẹ́mí wọn Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu wa arina al-batila batilan warzuqna ijtinabahu wa sallallahu wa sallam wa baraka ala Muhammadin وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا ومن الصلاة يرحمكم الرحمن